àwọn tó bá wá sí church ó ṣe pàtàkì wọ́n máa emphasize kí wọ́n máa dá ìdá mẹ́wàá. somebody shout hallelujah. hallelujah. ẹ máa tu ah, ẹ tu ẹ máa tu. pásítọ̀ èdè ń parọ́ pórí òkè lè wà. Hmm, òkè wo lójú eléyìí lọ. please as you are watching this interesting movie if you have not subscribed to our YouTube channel please kindly click on the subscribe button below god bless you. àwọn tó bá wá sí church ó ṣe pàtàkì wọ́n máa emphasize kí wọ́n máa dá ìdá mẹ́wàá offerings àwọn máa gbà ṣùgbọ́n àlebo ṣe ń ṣàdúrà fún wọn ẹni tó bá mú hundred naira wá kò lè gba same àdúrà pẹ̀lú ẹni tó bá mú one thousand wá ẹni tó bá mú seven thousand wá àdúrà ẹ̀ máa yàtọ̀ sẹ́ni tó bá mú ten thousand wá hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí màmá wọlé you know say èmi máa ń lọ mo máa ń bọ̀ ni mo máa ń travel my wife is going to be the accountant of the church. madam bẹ́ẹ̀ olùmọ̀wá jáde owó tó ń wọlé you understand. and ṣẹlẹ bó ṣe wà yẹn ṣẹlẹ ọkọ mi ó máa invite àwọn èèyàn wa àwọn business partners ẹ and èmi náà pàpà àwọn ọ̀rẹ́ mi máa kó wọn wá so èrò máa pọ̀ jọ definitely business ta fẹ́ ẹ̀ ń bá kan yìí i'm very sure pé it's going to be a success so but ó wá kù sọ́wọ́ tí ẹ ṣe máa bring out the potential in you do you understand àwọn miracles tẹ ṣe lábúlé yẹn ẹ tún ṣe máa wá ṣe wọ́n lẹ́kọ̀ọ́ tó máa attract èrò. bó ṣe jẹ́ nìyẹn now that is on our own. hello títí ọmọ èkìtì. hello sir. orí òkè ni mo wà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èmi àti àwọn wòlíì mẹ́rin ajẹ́ márùn-ún. ẹ wòlíì mẹ́rin pẹ̀lẹ́yìn ó máa fi fásitì dáadáa ní àdúrà yẹn máa tètè gbà ní ẹ ṣe àdúpẹ́ sà. ẹ má gbàgbé wòlíì kọ̀ọ̀kan ó máa gba hundred hundred dollar èmi náà èmi náà mo máa gba four hundred dollar ó ti yí ẹbẹ yẹn tó mọ̀ pé ó jẹ́ eight hundred dollar kí o máa send. four hundred dollar pẹ̀lú tọ̀dọ̀ yín náà òkè ó jẹ́ eight hundred dollar ẹ sẹ́ndì dómù àkáǹtì yín yẹn so màá sẹ́ndì ẹ̀ sí yín ṣe ti gbọ́ ìyẹn ò ṣe problem. <laughs> inú rẹ̀ adùn ayọ̀ rẹ̀ á kún. àmísà. ok ok ẹ rán mi létí iṣẹ́ wo ni o sọ pé omi ṣe yẹn náà. ẹ olóṣó mo sọ fún yín pé mò ń ṣe ṣé tí mò ń ṣe nìyẹn. olóṣó <laughs> má wọrí kò sí iṣẹ́ tí kì í ṣe iṣẹ́ níwájú ọlọ́run ọba bẹ́ẹ̀ ni tó bá ṣàti mú owó wá olè ló bọmọ jẹ́ ẹ gbọ́ mi olóṣó wà nínú bíbélì náà tó bá gbọ́ ìtàn ráàbù nígbè kí ọmọ Ísírẹ́lì kí wọ́n fẹ́ wọ inú Jẹ́ríkò ilé olóṣó ni àwọn gan sùn mọ́jú kó lè máa yí ẹ olóṣó yẹn rí àánú gbà wo máa gbọ́ mi láti èní lọ ìwọ náà lọ tayọ. àmín. lọ rí àánú gbà. àmín. bẹ́ẹ̀ ni máa ṣe túsàn máa ṣe tírísàn bí o bá ṣe ń ṣe máa rí owó ẹ̀ gbà. àmín. wo gbọ́ mi dáadáa ìyẹn ará Amẹ́ríkà wọ́n á jẹ iṣẹ́ rẹ̀. àmín. àwọn ará UK wọ́n á jẹ iṣẹ́ chinese máa jẹ iṣẹ́ ẹ̀ tó bá dẹ̀ ti ń jẹ iṣẹ́ ẹ̀ wọ́n máa máa kówó fún ọ ó ti rí bẹ́ẹ̀. àmì <laughs> lórúkọ jésù. mo gbàgbé bá mi sẹ́ǹdì owó yẹn <laughs> ọmọ dáadáa. pásítọ̀ ẹ̀dẹ̀ ń parọ́ pórí òkèlè wà sórí òkèlè ibi tẹ́ ẹ wà. <laughs> báwo ni ìwọ gan ṣe ń sọ̀rọ̀ òkè wo lójú eléyìí lọ ṣé pé òkè lélẹ̀. <laughs> òkè wo ló tún ju eléyìí. Oh wòlíì mẹ́rin ló wà lókè. ìwọ náà ti di wòlíì. wòlíì méjì rèé èmi nìkan. ó jẹ́ mẹ́ta méjì gẹ̀lélẹ̀ mẹ́ta gan ti dúró wá. <laughs> Franklin only ní shake that thing that Jesus gave you shake that thing that Jesus gave you ayẹ dúró ọlọ́run ló fún yín èyí ọlọ́run ló kó What are jẹ́ talking about here tí tí gbogbo bá múra dáadáa Jésù gbogbo fúnra rẹ̀ á ṣe pẹ̀pẹ́ sọ́rí Jésù àgbà àdúrà fún ẹ na welcome my sister ẹ eh, sister mi máa bọ̀ ń ta máa bọ̀ jẹ́ kọ́ rí ẹ hallelujah. Somebody shout hallelujah. Hallelujah. Àti nǹkan tí mo sọ pé ó ju gbogbo ẹ̀ fún Ọlọ́run torí pé Ọlọ́run ló fún un. Nǹkan tó lọ́ọ́ bá fún ẹ tí ò bá lò fún Ọlọ́run ó máa gbà padà. What are you talking about? Ṣé tí Ángẹ́lì bá ń gbére bọ̀ nínú ìjọ ẹ̀? Tí gbogbo yín jókòó síbí tí ó bá nínú ẹni báyìí kí Ángẹ́lì máa ṣe ó máa fọ́ọ̀lì náà. Ire tó bá yẹ kó pé fún ẹlòmíì, àwa kó gbogbo ẹ̀ á kó bò ó. Hallelujah. Hallelujah gbélé ṣe múra kò lọ kó sí iṣẹ́ ìlú àdìgbà àbí ìṣòwò tàbí sọ̀rọ̀ ní gbogbo eléyìí má ba ìjọ jẹ́ fún mi gbogbo ẹ̀mí má ba ìjọ jẹ́ fún mi náírà ìjọba tún múra báyìí màá ní kó gbé ẹ̀yà ni mo fẹ́ tújọ mọ́ mi lórí ni náà a máa gba àdúrà kan olórí yẹn kí lorúkọ ẹ ẹ dàgírìn ẹ sísá mi ẹ bá bínú ẹ lè lọ because a fẹ́ gba àdúrà sí olórí yẹn dàgírìn ó ní dádì mi kò sí nílé mọ́mì mi kò sí nílé ó ní ọmọ wa gba kóńdó òṣùpá wa wà ní kọtí wa bẹ́ẹ̀ wà á dìde nísinsìnyí wà á wá gba wà ní jésù mi ò ẹ̀mí mímọ́ dádì mi ò sí níbí bẹ́ẹ̀ ni mọ́mì mi ò sí níbí àwọn ọ̀tá mi jẹ́ kí wọ́n wá gba kóńdó lórí ó yá sọ di àdúrà. ìjọba ṣe kìlọ̀ fún gbogbo àwọn ọ̀dọ́ pátápátá ọwọ́ ìṣèkọ agbófinró tẹ ọ̀gbẹ́ni jíde agboola tí ó gbé egbò igi olóró àwọn ìjọba sì dá ẹ̀wọ̀n oṣù mẹ́fà àlàáfíà fún ẹ. àlàáfíà sà lórí ìdàbí sí sà ah at last mo get ní sà mo padà rí sà lórí àṣìṣe ẹ mo face mi sà <laughs> you see èèyàn púpọ̀ ló mọ odò èèyàn mélòó lodò fúnra rẹ̀ máa mọ̀. mo wà lára àwọn friends ní Facebook àti Instagram fúnra mm. mi máa máa ń follow most of my post ní ìjọba ṣé àwọn ìbáyìí wà yín so ibẹ̀ gan mo ti copy contact yín mo fi wá bá yín sà ilé inú kí n gbé nàìjíríà sa ẹ̀hàn uk ní èmi mo base tọmọ nàìjíríà mi níbi sa. o london náà nìyẹn <laughs> pẹ̀lẹ́ ṣáìdì ibo ni tiẹ̀ ní uk. manchester ni mo manchester <laughs> ah, fúbọ́là ni ẹ ní. rárá mo kì í ṣe fúbọ́là kódà àwọn ibi tí mo gbé ní manchester ẹ̀yìn lèmi báyìí ni outfield àwọn man u gan wa. that's that's great okay mo bọ ẹ. ẹ dájú mo níṣòro kékeré ní sàtúndẹ́ pé o ti fẹ́ máa dín ńlá torí pé àwọn mo ti náwó mo ti nára mo ti spend almost like a million plus lórí mm-hmm. lórí wàhálà yìí orí fífọ́ ni o báyìí orí fífọ́ ni tó bá fi wá ṣẹlẹ̀ sí mi òróró ni a kò fọ mi gbáà nígbà tí kò la nǹkan mọ́ra àbí kò gbé nǹkan lé mi lórí ọmọ wa wọ̀ mi gbẹ́ngbà mi nílé sọ̀rọ̀ mi nílé lọ́bi iṣẹ́ mo dẹ̀ tí rò pé bí a torí pé mo dẹ̀ góòdì ẹ̀rùn mi náà bàbá àtàbáwà lọ́hùn yẹn ẹ̀ṣẹ́ àmọ́ iṣẹ́ tàdé ń ṣe ni wọ́n ní fún mi ní owó ẹjẹ tí owó dẹfẹ ló gé gan but ìgbà tí wọn rí kọ́ńtàtì wọn pé kí n ní mi pè lọ ṣe direct wá sí ìbàmì wá látọ̀lẹ̀ dé uk sàmú fi wá sí nàìjíríà dáàdi àwọn àìnípa ìjọ sir i need your help i need your prayer sir i need you to pray for me. bàbá you see ọlọ́run yọ ẹ mo rò bí o máa pa irọ́ ni kó tó dé ibi gangan ni ẹ̀mí mímọ́ ti fi hàn mí pé èèyàn kan gbé orí fífọ́ bọ̀ pé orí tó dẹ̀ ń fọ́ ẹyin <laughs> àwọn àjẹ́ ni mò ń wò yìí wọ́n ti load blockades Jesus Christ it's okay àwọn àjẹ́ mẹ́ta ló wà ń di ọ̀rọ̀ ẹ̀ wọ́n ti load block wọ́n ti kì í sínú orí ẹ̀ máa gbọ́ kò wọ́n ṣe ordinary block block tó fi bí Dangote cement three x tó fi mọ́ tí wọ́n wá mix ẹ̀ pẹ̀lú sand rárá òun làwọn àjẹ́ yẹn ni wọ́n load síbẹ̀ orí yín máa máa ṣe kí ni a máa heavy ọ̀run máa máa wọ̀ yín ẹ̀ máa ṣe báyìí tó bá kì í mọ́lẹ̀ àbí nǹkan tí mo rí nìyẹn bẹ́ẹ̀ bí mo ṣe wà nínú ẹ̀mí yẹn hi baba hmm. amúmirí Luke chapter eighteen verse twenty-two arákùnrin kan tọ̀ Jésù wá kí ni Jésù sọ fún Jésù ní ohun kan tí ó kù báyìí ni wípé kí o lọ ta gbogbo nǹkan ìní tí o ní gbogbo àwọn nǹkan ìní ẹ are you getting what i'm saying eh, kí o wá kó owó yẹn fún àwọn aláìní ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe fi titi ẹ hàn mí wàá lọ ta títí ẹ wàá wá kó owó ẹ wá gbogbo àwọn nǹkan tó ní pátápátá gbogbo properties ẹ you sell it bring it ẹ orí fífọ́ yìí máa ṣe kí ni ó máa dé sáré. ẹ má bínú sá ẹ as in tí má lè get in dada sá ẹ sọ pé gbogbo àwọn properties mi torí mọ́tò mẹ́ta ni mo ní sà mo dẹ̀ ní ilé méjì ní nàìjíríà nígbà tó bọ̀ ní bíìsì sí nàìjíríà uk yẹn náà ni mo bíìsì ẹ wá ní kí n lọ ta gbogbo ẹ kí n kó kí n kó wá fún yàn orí fífọ́ mi máa lọ. orí fífọ́ máa lọ dẹ̀ ń gbogbo àwọn eléyẹn mọ́tò mẹ́ta ló ní tẹ́lẹ̀ àwa di six ilé méjì ló ní àdì mẹ́rin so wàá wá máa lọ London wàá máa lọ US wàá máa lọ Italy gbogbo ẹ̀ pé o ṣe máa máa lọ nìyẹn that is what I'm saying. àpẹẹrẹ tí mo ní ni pé ẹ mọ̀ mo ò yí sùnmọ́ nàìjíríà sà ni ìmọ̀ bọ́ ẹ máa ń ta ọkàn mi báyìí ṣé mo lè ta lọ́ọ̀nù láì sàn no no no no no no má wulẹ̀ ta ní online èmi kankan fún ara mi estate value àní mi tẹ́lẹ̀ máa consult àwọn tí àjọ ń ṣiṣẹ́ máa rí. màá bẹ́ẹ̀ pé túnde quality sí kíákíá ló máa tà fún ẹ. àyà yìí ò bá àwọn àlejò wọn yóò sì fi ìbẹ̀rù bójó sá jáde níbi kọ́lọ́fín wọn gbogbo ohunkóhun tó bá represent àlejò ìbànújẹ́ nínú ìjọ pásítọ̀ Kọ́lá Kòlábọ̀ mo ní ní orúkọ Jésù with speed and rushing get out now in the name of Jesus ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé bó ṣe máa jẹ́ nìyẹn. pásítọ̀ pásítọ̀ ah ní ìgbà ilẹ̀ wa mo ti ń wáyé káàkiri ní gbogbo ní òṣèré gbogbo bí bàbá ó ń dùn mí ó ń ro mi látàná tó máa ń gbé bẹ́ẹ̀ kẹ́ bá mi pray sórí ẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀sán kọ̀ọ̀kan sì wà. àdúgbò ìbá ń ro mi látàná kí wọ́n bá mi gbàdúrà sí i ok ẹ eh, ẹ eh. ok mo give me a minute ẹ jẹ́ kí n bá yín mú anointing oil bóyá tẹ bá fi sí ta pray tó ń tẹ̀ by the power of anointing gbogbo tó sá pamọ́ síbẹ̀ yẹn wọ́n ah, á jáde. ẹ tètè bá anointing oil yẹn kí wọ́n bá mi fi pa. ọwọ́ yín dà ọwọ́ mi bíi báwo a ní ṣe pé mi sìn ẹlẹ́ṣẹ̀ lè jẹ́ ọwọ́ tí ń bá ẹwọ́ funfun ni àti àyà mi mú ẹnu kẹ mi fi pa. ibi tó wà yẹn jẹ́ ibi tó delicate ni o. pásítọ̀ ṣé bí mo ní kẹ bá mi fi pa. ok tó bá jẹ́ nǹkan tẹ fẹ́ nìyẹn ọlọ́run á gbàdúrà wa ọlọ́run sì gbàdúrà yín bàbá ní orúkọ jésù. orúkọ jésù ilé sista Fúnṣọ́ nǹkan tẹ́ sọ fún mi kọ́ lẹ̀ ń ṣe yìí èmi náà fi ṣọ́ mi kí lẹ̀ ń ṣe yìí. ẹ̀ẹ́kẹ́ lè ṣọ́ mi délẹ̀délẹ̀ náà ni. àánú mi ẹ máa tu àní ẹ máa tu ah! ẹ ṣe sùúrù náà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ní sùúrù Jésù ẹ máa tu ẹ máa tu ẹ máa tu. Ah!